fẹ́ kó fọkàn. mi sí comment section Gistlover tó ń ra post fídíò ṣó sọ fún yín pé Lizzy ló wà ń bẹ̀ ó mọ̀ pé Gistlover tiẹ̀. this is the video. ẹ̀gbọ́n ṣé mi tún lélẹ̀. èmi lélẹ̀. Emi lele. no it's still men. you never finish. Ah, èmi mo tún lọ jí dídò ní ṣọ́ọ̀bù ibo èmi mo tún lọ jí dídò lẹ́yìn tí mo lọ jí ninety one thousand naira dùn mọ́ta ẹ̀yin ọ̀lẹ bíi gist lover ẹ̀yin burúkú tẹ̀ níṣẹ́ lọ ẹ̀yin ẹ̀wọ́ yé má ṣe rere tẹ́ ẹ máa kú fọ̀tàyọ̀ tẹ́ ẹ̀ ní jèrè ọmọ tó máa gbòkú ọmọ wá bá yín lé ẹ̀yin ọ̀lẹ ẹ̀yin lẹ ní ability àti jí dildo lẹ ability àti jalè ẹ̀yin lẹ ní ability ẹ̀yin lẹ ní tendency àti jí ninety one thousand naira I don't blame you that is why we have to give it to you back to back like I said I won't take anybody to station or court màá ṣe ìdájọ́ fún ẹ lórí péjì mi fúnra ẹ so far you have the audacity to mention my name anyway, you should be able to have the strength to face my vengeance. I don't blame you, I blame the government. Tó bá jẹ́ wípé jọ́tọ́ ti nípa ají ninety one thousand naira. Tó bá jẹ́ wípé APC Lagos State kàn ṣe the right thing at the right time. Gistlover gan máa ti ṣíwọ́ ibi. Gistlover gan máa but mi ò blame wọn. Ṣòye because you see this Nigeria, Nigeria is very deep. Nigeria is very deep ṣé èmi ni I have never seen Dido in my life what you did to me if I return same to you because you have the audacity to come and attack my children I will attack you back I will attack your children I've been saying this to you even lover dare not to call my name on that page because ọmọ kan fẹ́ fi fún mi customer Because kò sórúkọ tẹ́fẹ́ pè mí sìn ó ti mọ́ mi you don't understand Me already rí Davido rí me. so with bọ́lá ń ṣe màá wá lọ jí dídò lẹ́yìn tí mo jí ninety one thousand naira tán for you to to have used your your business page to have put your phone number láti lọ máa comment sórí Gistlover it shows Nigeria had failed Is your other city for me olórí burúkú awáyé má ṣe rere ẹ o mú phone number ẹ phone number ẹ pẹ̀lú business ẹ o tún fi address ọ́fíìsì ẹ sí o rí pé olórí burúkú ni ẹ ẹsẹ̀ Gistlover tó ń ṣe aburú orí kó gbójú ẹ̀ jáde ṣó o mọ àdírẹ́sì ẹ̀ o mọ àdírẹ́sì orí kó gbójú ẹ̀ jáde àmọ́ wọ́n ní audacity o gbójú ẹ̀ jáde o fi fóònù nọ́mbà ẹ̀ sí o fa àdírẹ́sì ẹ̀ sí o ní jẹ́ èèyàn tọmọtọmọ let me show you the video let me show you the video finish. ẹ wò. bẹ́ẹ̀ ah, madam sash ah ṣé mi lélẹ̀ yẹn yẹn èmi mo lọ jí lílo. ṣé èmi ni mo lọ jí lílo. ẹgbẹ́ mi rè these are part of things I hate this lover for they said this video is almost yeah this video was 2020 but this lover olùfẹ́ dárúkọ mi ó ti mọ̀ pé lórí burúkú lẹ́yìn tẹ̀ ń tẹ̀ lóhùn ẹ̀yin commentators ó ti mọ̀ pé ayé tiyín ti bàjẹ́ did you see Gistlover mentioning my name no you mentioned my name under Gistlover ó wá dárúkọ mi tán ó wá bọ́ sọ́wọ́ àwọn agbanipọ́n gé orí ẹ̀ ó wà ní mọ́ṣúárì you are now crying everywhere the family members are crying everywhere ṣé mi ni mo ṣe pè fún ẹ if not for the fact that the government failed bí mo ṣe kéré tó ìtàn bá fi mí jẹ chairman local government there are ways I could cope this lover without anybody pushing me. But oníkálukú ló máa ṣírí tó ní lọ́wọ́ this lover tó fi exchange ẹ̀mí àwọn èèyàn. Ṣé èmi leléyìí? Do you know how many projects in front of me? Obomi gan ò ṣiṣẹ́, obomi ò le. Bí mo ṣe wà, mi ò mọ mí ní pọ́bò òṣìṣẹ́ látijọ́ tó ti bí mi. I have never in my life, Mo ò tí ì rí i táwọn obìnrin bá sọ pé òbò àwọn ń le mi ìmọ̀ bóyá ń ṣe èèyàn póbò èèyàn le mi ò tí ì mọ̀ I have never seen dildo in my life I have never touched dildo I remember that was the time I travelled I have not had sex for very long time and my friend said she would take me to shop where they sell dildos I said where would where, that, how do they used to use it he said eh, they will use battery they will do this I said okay don't worry I will follow you anytime that my friend call me call me call because the question is ṣókó ló kàn mí kàn it it's prick my major problem right now you see Lizzie and Anjorin using latest car building houses building uh, uh, uh, shopping mall uh, stocking a shopping mall selling goods, selling gold jewelry selling you see you cannot eat your cake and have it i am telling you as a youth you will pick one it's only women that are waiting for man to eat those are the one that thinks about prick i have never seen video in my this video people said it on that comment section because my admin munch everything to me that is how this lover went to go and pick uh, uh, what is somewhere uh, all stations settled after four years that is how this lover used that video against sam because of Mobad case just to score cheap points now this lover, come and show us the camera in Mohbad's house you ran away This lover, you didn't talk about Mohbad case anymore I don't even know if prick works I don't know some women will see some men with prick and their body will be doing like I see when I see a man with prick I see them as a madman go and ask people that are close to me if not for pregnancy if not for the fact that i need to settle my partner in my marriage sex is not my priority in my life maybe because of my upbringing if you know the project on my neck for me to be selling a plot of land that i could sell for 80 million naira i am selling it as cheap as that like 70% discount right now all because i needed money to finish my estate California Paradise City California Paradise City is my major problem now you all saw me yesterday I went out with my family to go and have fun that was the reason Gistlover posted that video because Gistlover knows pé ẹ̀yin olórí burúkú ọmọ you will tag me Gistlover saw the family video why is it that Gistlover purposely posted that video after I posted my family video and for you to have mentioned my name under that video you have come for my children i won't spare you and i will not spare your children Omo, jomoro. i have told your family member this i have told you seven, several times if you come for me i will go for your children i will go for you look at this lady now kọ́ wa fọ̀rún kẹ́ wọ́n lọ́ndà gist lover ló ti lọ kú dànù àwọ̀ òmò àwa ò mọ wọn sọ ni o wọn lọ́ndà Gistlover náà ti pàdánù èyí mọ̀ ohun ti ẹ̀ dànù ṣá check my page you will see you will see her under our page you will see her under our page kí ló kèmí pẹ̀lú dídò so lẹ́yìn tí mo jí ninety one thousand naira mo tún lọ jí dídò I've never seen dídò in my life I am a career woman I am too busy and those that are using the dildo i'm not condemning them but people's priority is different in life people's priority is so different my priority in life is i want to make money that is why i work 24 7 sunday to sunday nìkan fún mi ní kí ló kọ ìkíni méjì tí máa mú èmi when jesus over saw that video that our family video you know it was This lover that posted it that Mr. Lawal is not a responsible father. It was Esabod, Dorcas, and all of them that said Mr. Lawal is not a responsible father. You know they've been lying to us that Mr. Lawal has not been seeing her his children. Mr. Lawal has not been visiting. You know they've lied. Because of the family video I posted yesterday, uh, this morning. No, yesterday night. That was the reason Gislover posted that video. And to be sincere, Gislover did not mention my name. This lover did not. Okay? Because she knows that if she mentioned my name, I will come for her. I will use her to sell market. This show I'm doing in my house now, it would have been in my office. But because you guys are, you are used to decoding, decoding ló gbé yín lọ mortuary lẹ́nu. Decoding ló pa yín dànù. And look at the one that even Look at a lady among them. Look at this lady among them. This one is even worse. Eléyìí eléyìí ò lè ṣoríire láàrin wọn. Eh kí lorúkọ ẹ̀yẹn náà? Olórí burúkú eléyìí. Eléyìí ò lè ṣoríire. Dó ti kú náà kò lè ṣoríire. Ayé eléyìí ti baje. See this one came with a full phone number. Full phone number and address. Her address is Block 5A, Alhaji Masha Surulere, Lagos State. 23401, the box number, even with her phone number. You uluri buruku e ni Even the gist lover tó lọ sábẹ́ kó lè bá mọ̀ pé ò lè ṣoríire. family kí lorúkọ ọmọ yìí What is her name? Jọkẹ́ Adéjọkẹ́. Ẹ̀yin family Adéjọkẹ́ ẹ ti sọ ọ̀yàn nù. Ẹ ti sọ ọmọ nù. Iṣẹ́ ọwọ́ tiyín náà mọ́ lẹ ṣe bí how can you carry your details to lover? Gistlover lover to gbé details ẹ lọ bá lover does not even post her own details you see when parents when parents are too evil this is the result of evil parents àwọn family Adéjọkẹ́ olórí burúkú ẹbí ló ti jáde kò jáde látẹbí rẹ̀ irú àwa we know the consequence we know how can I use my page how can i use my page my phone number my address to go and attack someone pé mo jí dildo àsàtìgbà tó ní mo jí dildo ìwọ náà mọ̀ pé ó máa bọ́ sọ́wọ́ àwọn oníwùkọ̀ wọ́n máa pa ẹ̀ dànù ìwọ náà àbọ̀ mọ̀ ni ó mọ àwọn tvc olórí burúkú mo rẹ́pọ̀nyàn títí olóbò hiv títí di when she was supporting this lover, she has forgotten the fact that òun gbójú This lover you are all rooting for this lover is somewhere képe tó kàn ìgbà kọ́kọ́ kan gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ fún when the market woman at Idumata said I came to sell gold and money ninety one thousand naira nígbà tá ma máa bẹ nǹkan ṣáwọn kọ́ ló lọ bá ni Gistlover tán ṣiṣẹ́ fún tí wọ́n sẹ́ndì fídíò fún Gistlover náà ó fara gbẹgbà o àtìgbà iláyé Gistlover náà ti ní mínìmọ̀ but ó máa skin gbá kan jù kan lọ bí àṣà Naira Marley ó máa skin gbá kan jù kan lọ skin gbá is a slang tán bá ní skin gbá ó gbá ẹ ó máa skin gbá kan jù kan lọ This lover is a faceless blogger you now bring your own face out to come and work for this lover. pé o ti pàdánù ẹ̀mí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. èmi dildo èmi á lọ dildo kò tún ṣe ninety one thousand naira Obomi mi ò ń lè wàláì obo mi ò ṣiṣẹ́ ẹ kàn ni obo mi ò the kind of project I have in front of me our California Paradise City. I'm giving it to people 75% discount because I needed money. That project is multi-million project. We're talking about almost 70 acres. 70 acres. If you have that kind of project, we are do, starting with 70 acres. No, only 70 acres. Sorry. we are we are doing we are starting with 40 acres by and we have more than 400 acres but we are doing 40 acres Lower lower. and the property comes with sea of O the property comes with sea of O property that comes with CFO. I am selling it 75% discount. That is how desperate I'm looking for money. If you want to do projects on island during rainy season, do you know what it means? <coughs> I'm sure those of you following Gist Lover, if not for cause, you won't follow Gist Lover. èpè àti ègún àti orí burúkú ló máa mú ẹ tẹ̀lé Yasin èpè àti ègún ló máa mú ẹ tẹ̀lé Gistlover I am selling uh, California Paradise City seventy percent discount seventy five percent discount seventy five percent discount right as we speak cash seventy five percent discount if you are doing. Uh, one year payment plan i'll give you 50% discount if you are doing two years then you pay full money you pay full money if you know what it takes to do landing prop like landing business on Lekki lórí burúkú you ẹ̀yin ọmọ gist lover yẹn olórí burúkú gidi ni o and there is something in gist lover mọ̀ nba rẹ̀ kò dárúkọ mi èmi dildo ṣé irú mi ló ń ṣe weather for two irú mi lòbò mi ń le kí ló ń lé nú òbò mi ṣọ́kó lèmi wáyé wádó èmi tún jí dildo ẹjọ́ yín kọ́ ẹjọ́ yín kọ́ ẹjọ́ Lagos State ni because this case àwọn ọmọ tó ń throw yìí àwọn ọmọ tó ń throw that came with their full name yìí ó dédé mo ṣe nǹkan lọ́wọ́ má pè mí má sọ̀rọ̀ rárá mo wọ online má sọ̀rọ̀ rárá ẹjọ́ yín kọ́ irú wo tó ní phone number yìí tó bá jẹ́ wípé àwọn tó comment lọ́ndà Gistlover lọ́jọ́ tó sọ wípé mo jí ninety one thousand naira tó bá jẹ́ pé wọ́n ti arrest yín tó ti force yín kọwọ́ bọ̀wé ẹ ní pọ̀ tó yìí even police cannot tell me not to defend myself they can't tell me not to because I have paid my dues I have been patient enough I wrote series of petitions I have paid for trackers I have paid for mobilizations I have paid for many petitions I have wasted millions but nothing was done nothing nothing was done nobody can ever tell me that i should not defend myself if you come for me i will go for you if you come for me i will go for your children because when you come for me you've come for my children i have endured i have pardoned you i have done a lot i have warned you ṣó ti yé ìwọ ló fẹ́ end sí mortuary nobody nobody can tell me look at what Lagos State did how can Lagos State throw out a very sensitive case they don't care about their own image they don't care about their own future they don't care about their political parties they don't care about APC they don't even care about Asiwaju they don't care about anybody if Lagos State had throw out the Dumata case, you should know that there is something fishing, they are hiding something because they know that that Dumata is a setup and they don't want those people to converse. That is why they have to throw this, that case out of court. Eh, Taimi, ẹni to sọ pé mo jí dildo. Ṣó gbàdúrà ni àbó gbàdúrà yíyè fún mi ẹni tó ní mo jí ninety one thousand naira tí wọ́n ya aṣọ lójú mi tí wọ́n ya aṣọ lára mi ṣó gbàdúrà ikú fún mi ni àbó gbàdúrà yíyè olórí burúkú nìwọ ìwọ ò lè mọ nǹkan tó ń pè ń búlì everybody ló máa jẹ gist lover gbogbo wa ni gist lover máa kàn gbogbo wa pátápátá ni gist lover máa kàn kò sí ẹni tí gist lover ò ní kàn ìwọ tó wẹni ẹlẹ́ni ṣùṣù olójì ninety one thousand naira ngbà táwọn náà kúkú ọ̀wọ̀wọ̀ láàrin ọjà wọn ṣé gist lover fáwọn foríko ngbà tó nìyàn lọ jí díúdò ó mọ̀ pé nìyẹn lọ́mọ ó mọ̀ pé ó lọ́kọ ó mọ̀ pé ó lẹ́bí ó mọ̀ pé ó lára ó mọ̀ pé olóyè ní nílùú èkó ó wá lọ jí díúdò ẹni tó ló lọ jí díúdò yẹn ṣé ìwọ fẹ́ kó kú ni àbò fẹ́ kó yè guys i want you to reply this tó bá sọ fún èèyàn pé ó lọ jalè tí ò dẹ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀ ṣé ikú lẹ fi kan ẹni yẹn àbí àyè ẹni tẹ́ṣà okay let me show you let me just show you my compound let me show you my compound ẹni tẹ́ ló jí ninety one thousand let me show you my compound i'm coming. ẹni tẹ́ ló jí ninety one thousand rẹ̀ máa bọ̀ bá mi gbé ń bẹ̀ yẹn ṣáà máa bá mi gbé máa bá mi gbé bọ̀ máa bá mi gbé bọ̀ bẹ́ẹ̀ lọ báyìí má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ this is Oba's car this is Oba's car this is my escort this is my latest Range Rover and this is my G-Wagon this is bá mi gbé báyìí this is my G-Wagon jẹ́ ká lọ nulẹ̀ padà jẹ́ kí n cover plate ọgbọ ọmọ mi wọlé lọ ìwọ wọlé lọ. okay mo bọ̀ máa bọ̀ máa bọ̀ bá ń gbé bá ń gbé báyìí. ṣẹ́ni tẹ́ ló lọ jí nìyẹn àbí ṣẹ́yìn fẹ́ kémi kú ni. ṣẹ́yìn fẹ́ kí n kú ni ẹ̀yin fẹ́ kí n kú ni tẹ́ bá dẹ̀ síwájú mi kú ọlọ́run ò kọ́ Abi, wo, pẹ̀lú gbogbo nǹkan tí mo fi and I still have some cars that is my daughter's car ọba ọmọ ọdún kan yẹn Be registered in her name that little baby that's her car that's her own private car Abi, for those ẹ wá ní mo jí dildo ẹ ní mo jí owó mo jí ninety one thousand naira ẹ tún ní mo lọ jí gold ninety one thousand naira ṣé ẹ̀yin fẹ́ kí n wà láyé my ẹ̀yin tẹ́ ń if you have this kind of flex of car and they now tear your clothes they open your eyes like they tear my clothes they went to go and buy petrol and uh, tire they went to go and bring petrol and tire to burn me alive because of ninety one thousand naira ṣé àwọn fẹ́ kí n kú àwọn fẹ́ kí n wà láyé ni don't you know that there are some sins àwọn ẹ̀ṣẹ̀ kan wà ẹ̀yin tẹ́ ni mo jí mo jí ninety one thousand naira ẹ ti pa mí ọlọ́run ni ò pa mí màá fi ẹ̀mí yín rọ́pò mi ni màá fi ẹ̀mí yín fi rọ́pò ẹ̀mí mi màá fi ẹ̀mí àwọn ọmọ yín màá fi rọ́pò ẹ̀mí àwọn ọmọ mi. how can you go on this love and say èmo lọ jí Liudo àwọn kan tí wọ́n sọ pé it's very possible she can steal ninety one thousand naira you've not heard issue of klepto Emi. it's only rich children that are spoiled that, that can be klepto not a poor man child like me. My mother was very poor. All my life, I spent it in uncompleted building. I spent all my life in uncompleted building. And I did not steal. I did not run follow any man. I did not become a wife. I did not run follow any man. If police they have done the right thing if Lagos State had done the right thing we will not get to this level I will not even become a speaker because if you do anything I will go to station and justice will be served. Which one is shall be careful? It's you that you should go and be careful. Which one is be careful? Which one is be careful? It's you that you should be careful. It's you that you should go and teach your people Go and enlighten your people. It's you that should go and advise your people. Ìgbà táyé àwọn ará tó ń jó sí máa bàjẹ́ ṣágbára ọlọ́pàá àti àwọn tó ń lò ní Lagos state ṣó ká ni. What are you talking about? It's you that should, me, I don't put my mouth in people's wahala. Àwa yìí máa ń sanwó, a sanwó petition asanwó eh, tracker asanwó gbá nothing kò sí nǹkan kan kò sí nǹkan kan so it's better you face them. àbí ẹni tó ní mo jí ninety one thousand naira ṣóore ló ṣe fún mi èmi tí mi ò ń sùn tí mi ò kí ń wo gbogbo ìmọ̀ bí mi ṣe máa ń ṣiṣẹ́ nítorí nítorí outing tèmi àtàwọn ọmọ mi jọ lọ ní fún lánàá òun ni Gistlover ṣe post fídíò yẹn Gistlover dẹ̀ gbọ́n kò forúkọ sí torí Gistlover mọ̀ pé nǹkan ń ṣe àwọn ọmọ òun náà Gistlover mọ̀ pé nǹkan ń ṣe àwọn òun tí Gistlover bá sọ fún yín wọ́n náà wọ́n Gistlover sọ fún yín pé ẹ gbàgbé ẹ̀ èpè Lizzy ń ja òun Tom Jones people are scattered everywhere now ah ah if they want them if they want Tom Jones people that don't deliver this lady to this lover they will not listen i have nothing to be careful of god has created me i have come to this world to fulfill many wonders gbogbo ohun tó ń wáyé wá ṣe ni mo ti bá wọn ṣe oye how can someone wọn náà jí dildo ẹ̀dẹ̀ẹ̀dá ṣé èmi jolóṣó ṣé mo jọ àwọn tó lọ pààrọ̀ rọba báǹdì lójú rọba báǹdì fùrọ̀ lójú yín mo máa rógo lọ́wọ́ àwọn ọmọ yìí o ẹ̀yin náà wá kú sí mọ́ṣúárì nsìn ẹ wá explain bó ṣe máa ń rí nìyẹn tí jísọ bàbá parọ́ mọ̀yàn báwa náà ṣe máa wá explain lẹ́yìn náà ṣe explain nsìn ìyẹn ẹ̀yin tẹ́ ẹ kú dànù sí mọ́ṣúárì. I've been in gold business for over two decades. That's over two, twenty years. I've been in gold business because i don show because i don brag because i don tell you what of things that i wear does no know me mi ìmọ̀ level me. for Gistlover to have posted it that i stole ninety-one thousand naira gold or i did reverse transfer and for Lagos State to have covered such crime you should know it's deeper. If Lagos State hands are clean why do they have to remove such sensitive case from court. tẹ bá tiẹ̀ ní mo fọ́ central bank ìyẹn sì dáa tẹ bá ní pé mi àtẹmẹmẹ fi eléle o ajọjalè ni màá mọ bí n ṣe máa wọ àwọn tẹ́ ẹ dìbò fún tó ń bayé yín jẹ́ ẹ ẹ sọ pé lè ní wọn ememe fi eléle tẹ́ ẹ àpọ́ǹtì ememe fi eléle sí gbádẹ́rì ló sọ ráìsì di one hundred thousand naira ẹ pé ló have you ever seen Nigerian youth shouting on Emefiele wọ́n ti to gist lover ẹ lè rí Nigerian youth láti ṣe rally lórí Emefiele tó kówó Nàìjíríà jẹ go and check the list of people tí wọ́n sọ pé wọ́n Nigeria, Nàìjíríà you will never see youth going after them because those people they've to gist lover gist lover would have chatted them up how far they don bring your case So i see your face of efcc how far They go don tell you this eh, lover. how much do you want i don't want you to carry this bring where this lover carry ememefielele story help me bring a single show or chart of this lover where she dig ememefielele bring it This lover purposely destroyed the hard hardworking yorubas I ah, discover used the condemned ọmọ ẹrú to spoil ọmọ ẹrú tó fẹ́ gòkè láàrin that thing is political it's political how can you look at me Ewo ewo ẹ wò eléyìí olófojú ó lẹ́yìn tó lọ jí dídò fojú jọ Lizzy ẹ wò àwọn náà wá kú sí mọ́ṣúárì nsìn ẹ wò lórí burúkú eléyìí ṣé ìyá eléyìí ò ti ṣòfò ẹ̀mí ìyá ẹ̀ ti ṣòfò ẹ̀mí ó lè mi mo lọ jí dídò ìyá ẹ̀ ti ṣòfò ẹ̀mí náà ó wà mọ́túárì nsìn àwọn fámìlì ẹ̀ wá ń sunkún o ṣé kò sí mọ́túárì lẹ́fẹ́ sọ fún wa ni àbí kíni olórí burúkú eléyìí náà lélẹ́yìí náà ń ta bíọ́bíọ́ olórí burúkú eléyìí awáyé má ṣe rere eléyìí àwọn ọmọ sùúrù lérè táyé wọn ti bàjẹ́ àwọn olórí burúkú ọmọ àwọn kọ̀ǹdẹ́mọ ọmọ ẹrú àwọn ọmọ ẹrú tán ti ṣépè fún ẹ mọ̀ kán ti ṣépè fáwọn eléyìí pé wọn ò ní jẹ́yàn ẹ kò bá ìjọba òkúfa kò ní dá fókù fáráò fún rẹ ayé òkú fáráò àbàjẹ́ fún rẹ tí ò bá sí pé lórí burúkú lòkú fáráò ṣé bá àwa yìí ti àwa yìí mọ gíslọva nígbà tó ń gbowó lọ́wọ́ wa kí gíslọva lọ mú ibi tí mo ti ní kó lọ bá mi blọọgì èèyàn wa kó lọ mú wa when you know deadly bloggers does not mean you should use them against people ṣé kó gbọ́ nǹkan tí bọ̀dá láti sọ láti solution ó ní òkú fọ́dà òun fẹ́ fún òun lówó pé kó máa blọ́ọ̀gì mi lọ ibo ni mo ti àbí ibo ni mo ti mọ̀ kú fọ́dà òrì òun ló ṣe rí wípé ó padà dolúwẹ̀rí magbójo forty one days ni ayé ẹ̀ bàjẹ́ ni you cannot eat your cake and have it bọ́n ṣe pọ̀ lórí èmi nìkan tó tó bá jẹ́ pé ẹni bí ni mí màá ti ṣubú. ẹ wo lórí burúkú eléyìí eléyìí náà ní àdírẹ́sì o eléyìí ó ní àdírẹ́sì oní fóònù nọ́mbà o lórí burúkú yìí ó ní àdírẹ́sì oní fóònù nọ́mbà without me talking ṣé kò yẹ kí àwọn Nigerian police kan lọ máa pick àwọn eléyìí up and any government that fail to do the right thing you cannot tell me not to defend myself now Oh, let's sọ me. mi kí n má defend ara mi now àwárà Tom Jones ọjọ́ ta wà níwájú ọlọ́pàá ọlọ́pàá obìnrin yẹn tó hẹ̀ jáde níjì mo sọ fún wọn pé nǹkan tó ṣe fún mi láàrin ibẹ̀ yẹn mo sọ fún wọn pé tìrandìran wọn wọ́n ṣẹ̀sìn ebi apá wọn wọn sọnù ọjà wọn sọnù ẹ̀mí wọn sọnù wọn gbòkò ọmọ wa bá wọn lé mo ní àdàbí because àwọn obìnrin yẹn gangan ló sọ pé sẹ́yòyò olórí burúkú olòṣì òun nì ìgbà ẹ̀wọ̀n tí ì sí ìjáàbù mi ṣó ti yẹ mo sọ fún wọn wípé ilẹ̀ Tom Jones yẹn ó máa dilẹ̀ wọ̀ fún wọn mo sọ fún wọn ọmọ ní ó ń ṣe pé ẹ̀yin bà yé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ̀jẹ̀ ń bẹ̀rù èpè lórí ọmọ ti yín who does that don't you know that when you go out in life if you love your children you don't destroy other people's children it's against the rule if truly you love your children you don't go for people's children don't never in your life go for people's children if truly ǹjẹ́ wàá mọ̀ pé òkú Fáráò ra ọmọ ni ọmọ inú àpò ńgbà tó kú Fáráò sponsor ẹ òkété àtẹ́sàbọ̀dù hmm. àbí tó ń ṣe patọ́ tó one billion má gbàgbé pé wà náà tó ń sponsor Sọjínà o àwọn yẹn ń ṣe ṣóò Florida ọmọ òkókó ọmọ tí ò ti lè sọ̀rọ̀ àbí a tún máa pè wọ́n pé kán bó ràn advert ẹ bá mi bèrè wípé àwọn tó jẹ́ pé tó bá ń ṣèkà fọmọ lọ́mọ wọ́n máa ń gbé advert fún àwọn blackmailers ẹ bá mi bi wọ́n pé mo fẹ́ rí kán mọ́mọ́ wọn jáde kán fi yan kan ẹ gbàgbé pa àmọ̀yàn kan ìjọ tí n bá rí ẹ tó bá gbé business ẹ lọ síbi tán ti ń pààyàn pé kán bẹ́ẹ̀ advertise ọjọ́ ẹ ló dọ̀tá mi the person they are bullying does it doesn't mean he's my person or not is it our duty to tell Nigerian police or Nigerian government. If they cannot fetch out this lover, so they cannot fetch out the commentators on this lover. But it's very easy for them to go and catch the commentator on Twitter. Twitter Twitter ló dẹ̀ lé àti rí contact jù àbọ̀ upload the phone number sí Twitter but not unlike àwọn tó gbà address wọn síbẹ̀ if you take this one to police station now you waste your time this number máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tọmọ yìí ò gbọ́dọ̀ sún bẹ́ẹ̀. this number máa pè wọ́n at least ohun tó bá mú this number láti influence kéèsì ìdúmọ́ta ní Lagos State ó yẹ kó mọ̀ wípé you need to defend your life. So if you come for me, you've come for my children. And if you come for my children, forgiveness is a sin. Ẹnu ṣó àti dọ̀kásì, wọ́n fẹ́ kú sí police station. Tọ́ bá ti gbé mi dáhùn, máa fi hàn wọ́n ni. Ẹ why you did not do why you did not Eh, ẹ who did you shake? kíní kan? Gbogbo yìí kí tó wá fún yín mo ti competition lórúkọ yín. Kọ́mọ́dà yìí pé I did not comment I did not gist lover mo ti competition against ẹ̀ àti gbogbo commentators ẹ̀ so if you comment against me on Gistlover tí mo bá gbé ìyá ẹ tàbàyè tó sì ń gbá kan nínú ayé ẹ wàhálà ayé ẹ nìyẹn mo ti competition against you already that is how to deal with how to deal with uh, blackmailers. ẹ̀yin èèyàn ẹ wò mí ẹ wò mí ìgbésí ayé mi kéèyàn ni mo jí ninety one thousand naira is it not ridiculous mo dẹ̀ ti wá gbà pé okay no problem ẹ ti ní mo jí ninety one thousand naira wọ́n tún wá gbé dildo jáde lẹ́nu èmi dildo ẹ mọ nǹkan tó ń dó mi ṣá ẹ mọ project tó wà lọ́rùn mi ẹ mọ project nǹkan tó bá mú mi ilẹ̀ tó yẹ kí n tà ní six naira tí mo ní ó yẹ wá fún mi three naira tí mo ń ta lọ́pọ̀ ṣùkẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé owó tí mo ń ta ilẹ̀ yẹn kò lè parí ilẹ̀ yẹn the money i'm selling uh, California Paradise City the money i'm selling it for cash payment cannot package that one plot but i am doing promo i am doing promo ẹ̀yin ni ṣé ò lára you all can testify i do show every sunday monday to sunday to sunday i do shows i do show i stay back in my office to do shows mo lè wà ń bẹ̀ dòru mo lè wà ń bẹ̀ if you watch my life carefully you will understand that my business is important to me than oko my business and you think it's very easy for any, any person ẹ̀yin olórí burúkú ọmọ tẹ́ ẹ̀ ní jèrè tó máa ru òkú yín lọ fáwọn ọ̀yá yín lé tẹ́ ẹ wá ní mo jí dídò yìí ṣe bẹ́yìn náà ń ṣe bísínẹ́sì tó bá yẹyìn ẹ̀ ní sí lórí péjì Gistlover ẹ̀ ní sí kò yẹyìn lẹ ṣe wà lórí péjì Gistlover lẹ ṣe lémi mo jí dídò oko rọ́bà ẹjọ́ ẹni tó bá ká mi pẹ̀lú oko rọ́bà rí láyé mi kó má fi bò mí kó gbé síta tí ó bá ní ṣọ́ọ̀bù kan tí mo wọ̀ rí èmi with my status màá lọ ra oko rọ́bà èmi oko rọ́bà ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ti rí mi rí life tó bá rí mi wàá máa tọ̀ sára stature mi ojú kékeré báyìí lọ pínpínní iwájú òpọ̀jù ẹ̀yìn òpọ̀jù mo straight mo wálẹ̀ bẹ́ẹ̀ mi ò sanra rárá o ò lè mọ̀ o ò lè mọ̀ pé mo ti forty something o ò lè mọ̀ pé grandmother ni mi láyé wàá rò pé bí ọmọ twelve years kan ni ìyá oko ò lè jẹrú àwa yìí àwa la decide láti má dòko torọ́rọ̀ oko kọ́ ló kàn wá. ẹ̀yin rí ààrẹ ẹ tún róhun ẹ̀ níta mọ́ ẹnikẹ́ni bọ́dí rìkọ́dù ohun ẹ̀ wá ìgbà ìmọ̀ nìyẹn kò ń ṣe sìn yín ni misalawa máa wá kó owó lọ́ máa bọ́rú tá lóun pàdé single mother kan tí ò níṣẹ́ project wà nílẹ̀ tá lè sùn. So project wà nílẹ̀ tá a so, sùn ìgbà ìmọ̀ ìgbà tí ò project náà kó lọ fúnra àwọn ẹnu ìṣó yẹn tó bá la ògbò fún Mr. Lawal sí yàsín okó òlélẹ̀ ní project tó wà wájú ẹ̀ èmi jí dídò ẹni tó lọ jí dídò jọ Lizzy èmi èmi àkọkẹ́ ẹ ti gbàgbé pé fúnrara yín lẹ máa sọ wípé ìgbéraga ní ti pọ̀jù kò ń bá wọn ní film industry ṣe mi ò ní bá film industry ṣe torí priority oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi nídìí owó èmi mọ bí tí mo ti ń bọ̀ èmi ti sọ fún poverty pé mi ò ní pàdé ẹ̀ mọ́ I am not that girl that always wait on men to feed I'm not, I'm, I am not that lady that always look for men that will give me money no if you know any man tó bá lóun ti déètì Lizzie àbóun pàdé Mary lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn if you give me one I'll give you ten no man can fọwọ́ sọ̀yà pé i built Lizzie i've been coming online to say my husband do this to me my husband did that my husband help me with this the day my husband will, will tell you what i have done you will respect me for me and my husband to have settled down 2020 You should know I'm a very nice and kind woman. I'm a woman that always push my, my man. Let's do this. Let's do this. Let's do that. Bó bá fi mí crash cruise, èmi náà fẹ́ crash cruise. Tó bá rò pé poverty poverty ló jẹ́ kó wà miserable. Project jẹ́ mi gan wa miserable. Àjọ wa miserable ni bí mo ṣe jókòó yìí mo nídìí owó ju central bank lọ sórí gbogbo flex of cash tó wà ń ta tó ń wò yẹn owó ni maintenance ẹ ó níbi tó máa jẹun dé nínú ayé kó tó dé level yẹn ó níbi tó máa jẹun dé tó bá dẹ̀ ti dé level yẹn nínú ayé ó ò lè sùn mọ́ àfi tó bá jẹ́ wípé òun pa owó tí ò mọ́ tó bá jẹ́ pé òun lu jìbìtì àbí òun ṣiṣẹ́ kan tí ò mọ́ mi ò lè sọ o tó bá yẹ pé wọ́n dìbò fún ẹ àbò gba appointment àbí i don't know that one but ẹ pé ogún ẹ ogún ẹ ló fi dérú level tí mo wà yìí ló fún ẹ láti ọ̀nà pé èmi gan ní joy. ẹni tó ń fi odidi shopping mall ẹni tó ń fi odidi shopping mall tó fi ń ta aṣọ and you all saw me gbogbo yìí lẹ máa ń rí dísù ni máa ń lò lọ́fíìsì two four seven. ẹ mọ dísù tí mo ń lò ní pàáwà dísù tí mo ń lò pàáwà ju ninety one thousand naira lọ náà. So in as much Nigerian police and Nigerian government are not going for this lover and the commentator, of course, I will do the justice myself ọmọ òjò ọmọ lọ èyàn òjùyàn lọ you come for my, my you come for me I go for your children because you purposely came for me to attack my children àbí kí lẹ kí lẹ sọ fún Florida ẹ sọ fún Florida pé èyí ẹ lọ jí dílò ẹ sọ fún Florida pé èyí ẹ lọ jí ninety one thousand naira have you ever take your time to look at Florida's video ẹ mọye gíráàmù géèdè tiẹ̀ do you know that her wristwatch is even diamond wristwatch ọwọ́ Florida Florida tó máa ń for private like uh, um, uh, first class seat Only dollar, oh, o for n fún economy pẹ̀lú Florida torí project ti wà lẹ́sìn ta koko ni gbogbo nǹkan láyé mo lè fún economy lọ́la pẹ̀lú Florida but so far àjọ tí Florida ti dáyé kò tí kò tí ì fo economy ó dẹ̀ máa dágbà sí tiẹ̀ ni ẹ lọ wò ó tí Florida bá ṣe birthday ẹ lọ wo one chain ẹ ẹ lọ wo orísun ọ̀chẹ ẹ lọ wo erin ẹ ẹ lọ wo àwọn ojú ẹ̀rí ẹ ẹ lọ ẹ lọ calculate aṣọ tó máa wọ̀ ẹ wá ń sọ fún irú ọmọ bẹ́ẹ̀ pé yẹ ẹ lọ jí ninety one thousand naira àmọ́ ẹ̀yin fẹ́ rọ́ ọmọ titi yín wò ayé ọmọ tí náà máa bàjẹ́ ni now why do you want to keep your own children ẹ dẹ̀ ń ba yé àwọn ọmọ ọlọ́mọ kan jẹ́ Lizzie and Anjorin yìí nu gbogbo inú ọgbọ́n celebrity yín both English and Yorùbá ẹ̀yin gan mọ̀ you hardly see me in a party gbogbo wọn máa ń wọ ball gown wọn lọ sí party òun lè bá Lizzy Anjorin bẹ̀ ẹni party tí mi ò bá ti lè ta aṣọ ìró àti bùbá mi yẹn o ò lè bá mi bẹ̀ ọ̀ tí màá rí fabric mi ta o ò lè bá mi bẹ̀ I always target where I can connect my customer I went to one party last week Sunday was it Sunday or Saturday Saturday ní party yẹn I think it was Saturday that I wore uh, that I wore white lace. Sunday. I wore white lace. Wọ́n ṣe is like a eh, birthday and ojude ọba kind of. Mo wọ white lace mi simple. Mo hardly lè máa fi rí mi. Party tí n bá lọ tí n wé full set mi. I would rather buy the best of the best and do photo shoot for myself. Tó bá rí mi níta tó bá wo fabrics tí mo wọ̀ wọ́gbọ́n máa tọ̀ Sarah now. Florida ló ba fashion, eh, most fashionable child of the year twenty twenty three stroke twenty twenty four fashionable kid of the year it was, it was Florida picture of Florida during her birthday She mo nǹkan tó generate for me. each picture of Florida for birthday ẹ wá sọ fún Florida yìí pé yí ẹ lọ jí ninety one thousand yí ẹ lọ jí dildo and you want me to keep it cool with no you will go down for it máa deal pẹ̀lú ẹ physically and spiritually mi ò fi bò tí n bá fi bò pé mo fẹ́ deal pẹ̀lú ẹ spiritually mo ti ṣèkà fún ẹ because mi ò wọ́n nu ẹ I have warned you stay on your lane. àbí ṣé mi jó ẹ sábọ̀dù tó wá ń bayé àwọn èèyàn yín jẹ́ ń bí ni. Abi mo jọ gist love mo jọ Dorkas lady Jọkẹ́ yìí kò sẹ́dá tó bá súnmọ́ ó máa padà báyé ẹni yẹn jẹ́